Thank you. ẹ kú dédé àsìkò yìí ẹ kábọ̀ sí abala ìròyìn eré ìdárayá láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó mú ìròyìn eré ìdárayá wá sí etí gbọ̀nyín ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápàbẹ̀ ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìrìn wa àti ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan wò tá a bá múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi ikọ̀ agbábọ́ọ̀lù látinú ìdíje líìgì orílẹ̀-èdè nàìjíríà NPFL enyimba ló ti fi ọjọ́rú àná bó sí orí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò Twitter wọ́n pé ikọ̀ agbábọ́ọ̀lù náà ti pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́jọ láti orílẹ̀-èdè kankan ní ilẹ̀ adúláwọ̀ tí yóò máa kópa níbi ìdíje líìgì ilẹ̀ adúláwọ̀ African Football League AFL ikọ̀ agbábọ́ọ̀lù Alilad. Hilal láti orílẹ̀-èdè Egypt ikọ̀ agbábọ́ọ̀lù experience. láti orílẹ̀-èdè Tunisia ikọ̀ agbábọ́ọ̀lù Raja Casablanca láti orílẹ̀-èdè Morocco ikọ̀ agbábọ́ọ̀lù Mozambique láti orílẹ̀-èdè DR Congo ikọ̀ agbábọ́ọ̀lù Mamelodi Sundowns láti orílẹ̀-èdè South Africa ikọ̀ agbábọ́ọ̀lù Simba Sport láti orílẹ̀-èdè Tanzania ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Petroleos láti orílẹ̀-èdè Angola tó fi mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Enyimba láti orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje líìgì ilẹ̀ adúláwọ̀ African Football League AFL tí yóò máa wáyé tí yóò máa gbìnàyà lógúnjọ́ nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ní ìlú Dar es lórílẹ̀‐èdè Tanzania nígbàtí ìyíkoto náà yóò máa wáyé ní ìlú Cairo lórílẹ̀‐èdè Egypt lọ́jọ́ kejì oṣù kẹsàn-án bákan náà ìdíje náà ni yóò máa lò tó ọ̀sẹ̀ mẹ́rin tí yóò fi máa gbináyà ṣáájú ìbẹ̀rẹ̀ ìdíje líìgì AFL ní àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ CAF ti ṣe àfihàn àwọn ikọ̀ agbábọ́ọ̀lù gbòógì mẹ́jọ tí wọ́n yóò máa kópa tí wọ́n ti yanyan láti kópa níbi ìdíje líìgì AFL gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi léde pé àjọ CAF ló ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àjọ FIFA láti ṣe àgbékalẹ̀ ìdíje náà fún àyípadà tuntun fún orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ lágbo eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ikọ̀ agbábọ́ọ̀lù pẹ̀lú ọwọ́ lórí iyanrìn etí òkun obìnrin láti orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà women's volleyball ló ti mú ipò kejì níbi ìdíje gbígbá bọ́ọ̀lù pẹ̀lú ọwọ́ lórí iyanrìn etí òkun tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún mọ́kànlélógún cap under twenty one beach volleyball championship èyí tó wá sí òpin lórílẹ̀‐èdè Morocco lọ́jọ́rú àná ikọ̀ agbábọ́ọ̀lù olùgbàlejò orílẹ̀‐èdè Morocco ni wọ́n fi àmì ayò méjì sí ẹyọ kan gba ẹyẹ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà níwájú àwọn ògúnlọ́gọ̀ èrò olùmọ̀ràn lórí pápá ìyanrìn tó wà ní Casablanca bó tilẹ̀ jẹ́ pé ariwo àwọn olólùfẹ́ ikọ̀ olùgbàlejò orílẹ̀-èdè Morocco pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí lánàá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà john iwerima ló ti gbé oríyìn fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n fi ìdí rẹmi sọ́wọ́ orílẹ̀-èdè olùgbàlejò morocco òun ni òun gbé fún àwọn agbábọ́ọ̀lù obìnrin náà pẹ̀lú ìṣọwọ́ bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù ní alẹ́ àná níwájú ọ̀pọ̀ èrò olùwòran bákan náà àǹfààní tó pọ̀ ni àwọn rí láti jáwé olúborí ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ fún ẹ̀wẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù pẹ̀lú ọwọ́ lórí iyanrìn etí òkun ti àwọn ọkùnrin láti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n parí sí ipò karùn-ún níbi ìdíje gbígbá bọ́ọ̀lù pẹ̀lú ọwọ́ lórí iyanrìn carved under twenty one beach volleyball championship èyí tó wá sí òpin ṣáájú àbájáde ìfigagbága náà yìí ló túmọ̀ sí pé ikọ̀ agbábọ́ọ̀lù ọwọ́ lórí yanrìn lórílẹ̀‐èdè nàìjíríà ọkùnrin àti obìnrin ló ti pèrègé pèrègédé fún ìdíje àgbáyé world championship 2023 tí yóò máa wáyé lórílẹ̀‐èdè thailand nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Novak Djokovic ló ti fi ọwọ́ ẹ̀rọ pèrègede sí ìpele tó kàn níbi ìdíje US Open lẹ́yìn tí ó fi àgbà hàn Bernabe Zapata Marilis pẹ̀lú àmì ayò six four six one six one ní pápá ìṣeré ọ̀tọ̀ bákan náà ni agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Tsitsipas jẹ́ gbà lọ́wọ́ akẹgbẹ́ rẹ̀ Dominic Striker láti dágbére fún ìdíje US Open àgbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré Luslio Dietrich ló gbo ewúro sójú Upton Duxton pẹ̀lú àmì ayò six one six two 63. three láti yọyan sí ìpele tó kàn níbi tí yóò ti máa pàdé akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wá lọ́tọ̀ orílẹ̀-èdè Serbia Novak Djokovic lọ́jọ́ ẹtì Friday ọ̀la bákan náà ni Novak Djokovic ti fi ojú sọ́nà fún àmì ẹ̀yẹ Grand Slam title ti ìkẹrìnlélógún níbi ìdíje US Open ti ọdún yìí Novak Djokovic ẹni tó sọ di mímọ̀ pé òun ti kẹ́kọ̀ọ́ nípa ti ìrírí rẹ̀ sẹ́yìn níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí òun ti gbá sẹ́yìn Novak Djokovic lẹ́kọ̀ọ́ ti ṣojú mímu fún báyìí láti padà sí ipò kíní lórí tábìlì ìgbéléwọ̀n tuntun tó ń bọ̀ lọ́nà lẹ́yìn ìdíje US Open tó bá wá sí òpin ìyá tó bí ààrẹ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain Luis Rubilas lọ́mọ Angelis Bẹ́jà ló ti di èrò ilé ìwòsàn lẹ́yìn tí ó ti ilẹ̀kùn ilé ìjọsìn mọ́rí láì fi ẹnu kan oúnjẹ fún wákàtí àádọ́ta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀ ṣáájú Bẹ́jà ẹni tó jẹ́ òṣìṣẹ́ oníṣòwò onídìrí tó ti fi ẹ̀yìn tì ló ti gbàgbọ́ pé ẹ̀sùn tí wọ́n fi kọ́ ọmọ rẹ̀ lọ́rùn ni kò bó ojú èyí ló mú kó gba ilé ìjọsìn lọ láti lọ ti ilẹ̀kùn mọ́rí láti ọjọ́ ajé láì jẹun bákan náà ló kọ̀ láti padà sí ilé rẹ̀ àlùfáà ilé ìjọsìn náà ló ti sọ ọ́ di mímọ̀ lọ́jọ́rú àná pé ìyá tó bí lewis rẹ̀bí Rubilias lọ́mọ làwọn ti ràn lọ́wọ́ lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń fún lómi nìkan lára ìgbésẹ̀ ìtọ́jú fún un lẹ́yìn tí ẹsẹ̀ rẹ̀ ń wú tó sì ń dàbí ẹni tó ti rẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà náà ti ṣe sọ́ di mímọ̀ fún iléeṣẹ́ ìròyìn kan lórílẹ̀‐èdè Spain ààrẹ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain Luis Rubiales ló ti ń fi ojú winá ẹ̀sùn lọ́tún lọ́sì látàrí ìṣẹ̀lẹ̀ fífi ipá ko ẹnu agbábọ́ọ̀lù amọ́sọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin FIFA Women's World Cup èyí tó ti wáyé kọjá lórílẹ̀‐èdè Australia àti New Zealand ayẹyẹ ìyíkoto fún ìdíje uefa champions league sáà 2023-2024 three twenty twenty four ni yóò máa wáyé lónìí ọjọ́bọ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ní ìlú monaco orílẹ̀-èdè france bẹ̀rẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ òní níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù méjìlélọ́gbọ̀n yóò ti máa mọ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù real madrid barcelona bayern munich Manchester United Arsenal Manchester City PSG àti AC Milan ni àwọn ikọ̀ agbábọ́ọ̀lù jàǹkànjàǹkàn tí wọn yóò máa kópa níbi ìdíje ìyíkoto fún ti ìdíje UEFA Champions League bákan náà àpapọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù méjìlélọ́gbọ̀n ni wọn yóò máa fi ìgagbága níbi ìdíje UEFA Champions League sáà 2023-2024 ikọ̀ agbábọ́ọ̀lù márùn-ún ló ti wá láti orílẹ̀-èdè Spain ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́rin ló ti wá láti orílẹ̀-èdè England ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́rin ló ti wá láti orílẹ̀-èdè Germany bí a kò bá gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City láti orílẹ̀-èdè England ni wọ́n gba ife ẹ̀yẹ UEFA Champions League ti sáà tó kọjá níbi tí wọ́n ti fi àgbà hàn ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan láti orílẹ̀-èdè Italy lákòótán agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀gbẹ́ fún ikọ̀ Barcelona Ansu Fati ní ìròyìn ti sọ di mímọ̀ pé ó ti ń gbèrò láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur lórílẹ̀‐èdè England pẹ̀lú bí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àti Chelsea ṣe ń wáwọ́ sí kó máa bọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Mundo Deportivo ti ṣe fi ìròyìn náà léde pé Ansu Fati ló ti fi tó àwọn tó ń fi ojú sí tó ń fi ojú ẹ̀gbẹ́ kan wò ó pé òun ti fẹ́ lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur bákan náà ni ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ti ń wòye láti ta Ansu Fati lẹ́yìn tí kò rí ojú rere gbà láti ọ̀dọ̀ akọ́nimọ̀ọ́gbà Barcelona ìyẹn Xavi Hernandez Ansu Fati ọmọ orílẹ̀-èdè Spain ẹni tí ikọ̀ Chelsea àti ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ti ń ṣẹ́wọ́ sí ló ti ń wòye láti jà fún ipò rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lábẹ́ ìṣàkóso akọ́nìmọ̀ọ́gbá Xavi ní pápá ìṣeré Camp Nou bí ẹ kò bá gbàgbé pé òpin ìparí oṣù yìí ni ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù yóò máa tẹnubọ epo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 àwa la ó máa ṣe nǹkan nǹkan ò ní ṣe wá ẹ ṣé bẹ́ẹ̀ tí ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bẹ́ẹ̀ tí ń wò wá ẹ máa yáṣẹ́ o ire ire kàbìtì.